shitu ceo design bricks homes and property chief alabi adesina chief joseph adeoye guarantee mr abel awẹ ọmọ galani motors Aliaji, awujọla gbọlagadé Are mùsùlùmí ológun ẹrú àti ìdó lápapọ̀ dr amuda chief Olabamiji, rahim chief kazeem ọláyíwọlá kk motors chief bọ̀sán tùgbòbọ̀ bókì motors awetin chairman modern òkè àdó chief ab abraham ab motors alhaji monsuru ẹ̀yá almonsor aago kan ọ̀sán lẹ́tọ̀ yóò ti bẹ̀rẹ̀ ẹnikẹ́ni nínú àwọn olólùfẹ́ adébáyọ̀ fálékè tó bá ń fẹ́ láti darapọ̀ mọ́ àwọn tá a fìwé pè ó lè fi àtẹ̀jíṣẹ́ sms sọ̀wọ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero six four three oh four seven seven three zero eight zero six four three oh four seven seven three láti gba àyè VIP sílẹ̀ ìjókòó ogún twenty seat péré ló wà ńlẹ̀ fún ẹni bá nífẹ̀ẹ́ sí i pẹ̀lú ten thousand naira péré fún àyè ọlọ́lá àyè ogún ìjókòó twenty seat péré ló wà nílẹ̀ yàtọ̀ sí àwọn tí a fìwé pè bákan náà ni àyè wà fún gbogbo olólùfẹ́ Báyọ̀ Fálékè lókè òkun láti darapọ̀ mọ́ ètò náà lórí Facebook TV Africana lẹ́yìn èyí ní gbogbo èèyàn yóò láǹfààní láti wọ ilé sinimá Fresh FM sinimá àti Kes sinimá ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n àti ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù tá a wà yìí láago méjìlá aago mẹ́ta àti aago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìràwọ̀ òṣèré ni wọ́n kópa nínú sinimá ọ̀hún Rubicon. Hallelujah night is here again. An annual praise concert of Christ Apostolic Church Power of His Voice Ministry International. Ministering in song, are Bídèmí Ọláọba, Bísí Aláwiyé Àlùkò, Babátúmiṣe, Boys Ọlọ́run. Hallelujah night tún wọlé dé wẹ́rẹ́. Àṣálẹ̀ orin ọlọ́dọọdún ti ìjọ Christ Apostolic Church Power of His Voice Ministry International ilé àánú. Àwọn tí ó máa fi orin yìí fọwọ́ olúwa sọ̀kalẹ̀ ní Babátúmiṣe, Bídèmí Ọláọba, Bísí Aláwiyé Àlùkò, Boys Ọlọ́run. Join us on Thursday twenty third of December twenty twenty one at the Church Auditorium, Liberty Academy Road, Odoano Elewe Orita, Challenge, Ibadan by eight pm prompt. Also ministering is Pastor J O Oluwatowoju and other lọ́jọ́bọ̀ tóòzè twenty three oṣù december láago mẹ́jọ àṣálẹ́ nínú ìjọ wa lágbègbè liberty lójú ọ̀nà academy odò ọ̀nà eléwé oríta challenge ìbàdàn láago mẹ́jọ àṣálẹ́. host prophet samuel Adebayo aluko jesus is lord. pastor j o olùwàtòwòjú máa ṣiṣẹ́ ìránṣẹ́ àti àwọn ìránṣẹ́ ọlọ́run míì olùgbàlejò prophet samuel Adebayo aluko jésù lolúwa. ẹ bá mi ké hallelujah ọ̀rẹ́ wa gbogbo ohun mèremère rẹ̀ nínú ilé rẹ̀ bẹ́ẹ̀ ló ń ráwọn ọmọ rẹ̀ nílé ẹ̀kọ́ pẹ̀lú rọrùn ṣé sànmọ́ni yóò lọ tí ní dọ́dọ̀ tiẹ̀ ni. family league limited nílé iṣẹ́ aládùbáríkà àwọn làṣírí ẹwà mi pẹ̀lú àṣírí bíbò tí gbogbo nǹkan fi mú yẹ́s. ìwọ náà wá darapọ̀ mọ́ iléeṣẹ́ olóríire díẹ̀ lára àwọn àǹfààní tó lẹ́tọ̀ọ́ sí rèé. gẹ́gẹ́ bí ẹbí. iye owó lọ́nà ìrọ̀rùn láì léèlì nínú. ìrànlọ́wọ́ láti rán àwọn ọmọ lọ sí ilé secondary àti yunifásitì ríra irú ọjà yóò kó fẹ́rà tó sì máa sanwó rẹ̀ lásìkò tó bá rọ̀ ọ́ lọ́rùn kíkọ́ni lẹ́kọ̀ọ́ iṣẹ́ ọwọ́. gbogbo ènìyàn tara event center opposite gbaremu market láago ẹlẹ́yẹlé road ìbàdàn lọ́jọ́ tuesday twenty first december ọdún tá a wà yìí láago mẹ́wàá òwúrọ̀ royal host is imperial majesty ọba saliu akànmú adétúnjì ajé ògúngúnnísọ one olùbàdàn ti ilẹ̀ ìbàdàn chairman prince yemisi adéaga president general ccii àtàwọn lọ́balọ́ba pẹ̀lú àwọn ọ̀tọ̀kùnrin ìlú fún àlàyé zero eight zero three three eight six one one nine six tàbí zero eight zero three three five eight four five six three tàbí kẹ́ẹ̀kan sí wa ní plot eight twenty eight mọ́kọ́lá housing estate estate barak road opposite victory faith church mọ́kọ́lá ìbàdàn pè láti darapọ̀. kó ba lè di ẹbí olóríire. sẹ́nitọ́ kọ́lá balógun tó ń sojú ẹkùn ìdìbò gúúsù ọ̀yọ́ ó ti ṣàgbékalẹ̀ ètò ìrónilágbára fáwọn èèyàn ẹkùn ìdìbò rẹ̀ láàrin àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin ọjọ́ ajé monde àná lètò ọ̀hún ló ti gbéra sọ pọfẹsọ adébọ̀wálé training hall tó wà ní more plantation àpáta nílùú ìbàdàn lètò ọ̀hún ló ti wáyé àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin wọ́n jàǹfààní ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi nípa iṣẹ́ ọ̀gbìn àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin ọ̀hún wọ́n lé ní ọgọ́rùn-ún méjì tí wọ́n gba ìdánilẹ́kọ̀ọ́ nípa nǹkan ọ̀sìn bákan náà àwọn èèyàn ọ̀hún wọ́n tẹ́wọ́ gba àwọn èròjà tí wọ́n fi bẹ̀rẹ̀ okòwò wọn lẹ́yìn ọ̀sọ́kà nínú ọ̀rọ̀ tiẹ̀ Professor Veronica Ọbátólú ó ń sọ di mímọ̀ wípé ẹlẹ́ẹ̀kẹrin irú ẹ̀ òní eléyìí látọwọ́ sẹ́nitọ̀ Kọ́lá Balógun tó ti tẹ́ pẹpẹ rẹ̀ irúfẹ́ ètò bẹ́ẹ̀ látẹ̀yìnwá àwọn èèyàn sì nífẹ̀ẹ́ sí sẹ́nẹ́tọ̀ Kọ́lá Balógun pẹ̀lú aya rẹ̀ arábìnrin Mọ̀gbọ́njúbọ́lá Balógun wọ́n ń ṣèlérí wípé ìrànlọ́wọ́ ọ̀hún yóò sì tún máa tẹ̀síwájú ni o kò ní takú síbẹ̀ àwọn èèyàn wọn kọ̀ wọ́rìn níbi ètò ọ̀hún lára wọn ni aliaji omilabu gandhi aliaji adébáyọ̀ haruna ọ̀nrọ̀bù adéníyì ajani dr kayode hamzat ọ̀nrọ̀bù abbas ajileye ọ̀gbẹ́ni dàpọ̀ falade professor bọ́sẹ̀dé lawal dr ọláìdé saka ẹnjìnìà ọmọtọ́ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn wọ́n sì ń gbóṣùbà kárí láì fún sẹ́nẹ́tọ̀ kọlá balógun fún wọ ọmọlúàbí eléyìí tó gbé wọ̀ bí ẹ̀ wò. àwọn tí wọ́n jẹ́ alákòóso fún polytechnic ilé ẹ̀kọ́ gbogbo ńṣe tó wà nílùú ìbàdàn wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé ní tòótọ́ o ni àwọn adigunjalè yabo inú ọgbà wọn ní kùtù ìdájí àná hmm. ti ṣe ọjọ́ ajé alukoro fún inú ọgbà náà alhaji sọládòye adéwọlé ló fìdí ẹ̀ múlẹ̀ o nígbà tí ó ń bá àwọn oníròyìn ní gbólóhùn papọ̀ lánàá ó sọ àlọ́rọ̀ wípé nìkan bí ọwọ́ aago méjìlá ọ̀gànjọ́ òru ni wọ́n yabo north campus ti ilé ẹ̀kọ́ ga polytechnic náà wọ́n ní ẹnìkan tó jẹ́ olùkọ́ àgbà níbẹ̀ òkèdára emmanuel wọ́n ní iná la gbọ́ pé wọ́n fún ní ìkọlùkọ́gbà tó lágbára ṣùgbọ́n wọ́n ti gbé wọn lọ sí ilé ẹ̀kọ́ṣẹ́ university of Ah, University College Hospital tó wà nìbàdàn wọn ni pẹ̀lú ògo ọlọ́run ara onítàn ó sì wá ìyá báyìí kó tó wá di pa dìde ọ̀rọ̀ ọlọ́gbọ́n tí a máa fi ha para nínú ìwé ìròyìn Nigerian Tribune wọn ni gbajúgbajà àáfàá Sheikh Ahmad Gumi wọn ló nígbàgbọ́ ó sì ṣe àlàyé wípé ewu làgbánú ọmọ adékálà pé kò fẹ́ẹ̀ sí yàtọ̀ nínú àwọn tó wà lẹ́ka ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà àtàwọn kànáńkórí agbébọn wọn ni ọ̀rọ̀ tó ó lè fẹ́ bí àwọn èèyàn nínú tí wọ́n wà lẹ́ka ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní àmọ́ kí wọ́n má bínú wọ́n ní wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn nǹkan táwọn èèyàn máa gbọ́ nípasẹ̀ ìrúnkúrún àti pípa àwọn èèyàn láì fojú wọn wínú òfin hmm. tí ń wáyé lẹ́ka ètò ààbò náà lọ́dọ̀ àwọn tó jẹ́ agbófinró orílẹ̀‐èdè nàìjíríà ṣé ṣé ìgúnmi sọ́wọ́ aṣọ ọ̀rọ̀ àsọdànù ni. Hmm. kábíyèsí kábíyèsí olódùmarè. kábíyèsí olódùmarè ibi àparí àjàbàrẹ̀ fún tó rò ní sí ká tó wá dìde àwa ń lọ sí ibi tí àwọn ọmọ ti ń wo bàbá kérésì Fresh FM a fẹ́ sáré